sògùn láyà èmi lọ́mọ àtijọ́ akọkùnrin dábàá bàtà ìfọ̀mọ̀ ọ̀pọ̀ fún yọ̀yọ̀ dábàá fàlù ó dúdú ajẹ́wọ̀n ọjà lọ ọjọ́ ti lọ. èmi náà ti múra tán. kíá kíá kíá kíá. wọ́n ń ṣàtò kánú lẹ́nu. kí lọ tún fẹ́ lọ́ọ́ fìbá sí ilé balẹ̀. ilé balẹ̀ báwo. o ti gbàgbé ìpàdé tá a fẹ́ sí ilé balẹ̀ lónìí bílù wa yóò ṣe máa gbèrú sí i. ọkàn mi ti fò. mo ní n ké sí ọkà gboko lọ ni. mo ti gbàgbé nípàdé. ọjà ọjà ọjà kì í ṣe ọba pẹ́ ni ẹnì kí n fẹsẹ̀. ó yọ ọjà wọn láàdé mọ ojúbà lọ́dọ̀ àjùnilọ ikú lára ọmọ àgbèdè. ṣe rí i pé àwọn ará Ọ̀yọ́ ilé ń gbọ́rọ̀. bẹ́ẹ̀ni èyí tí ọwọ́ yín tó bá tó nu wọn ẹ bá ìpadà wọ̀ èyí tí ọfà yóò bá bá nu wọn tó bá kù díẹ̀ ẹ ṣe yẹlẹyẹlẹ ká ẹ fàyà bàbá ẹ mọ wulẹ̀ boko lọ ní olóró ibẹ̀ ẹ mẹ́ntẹ́ ẹ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò bá gbìyànjú àti sá lọ máa sì bú tọ́lù ibẹ̀ ẹ mọ̀ kò rí lásán kí mò ń rùn ẹ tó bá wá ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló yé adìyẹ ó jẹ ìpara wọn o mo sọ fún yín o bàbá kò sí tọjọ àti wílé àti wàná. Amúra ọ̀sùn. kábíyèsí o kábíyèsí o àbáwọn olóyè ìyálóṣà àgbọ̀dálẹ̀ o. balẹ̀ dákun ẹgbàá wa àwọn aráàlú mẹ́rẹ̀ẹ́gbógun àti akáko òkúta orí ni wọ́n ń gbà kọjá tí wọ́n bá ti lè jagun wọ́n sì ń ba nǹkan oko wa jẹ́ ẹ dákun ẹ má wò wá hàn. bàbá ṣe gbọ́n tó ọmọ ìsàn ṣe mọ̀ para irú ọ̀rọ̀ tá a ti sọ́lẹ̀ náà ló tó ṣẹlẹ̀ wọ́n fọkọ mi dọ́nà ìgbọ́hóró kan lèèyàn sí i. bí a ti jagun tí a ń gbà bẹ́ẹ̀ kọjá wọ́n tó máa wú sùn àbí wọ́n wú. wọ́n jí wà wọ́n jí wà mọ́mọ́ ipò téèyàn bá wálé yìí ó di tẹ́bàlẹ̀ lánàá ogorí ilẹ̀ kórè máa jàjà ní ẹ ti ń wúsu ni àbẹ́yìn ìyá ló sà àwọn tá a ní ni ó kápọ̀ òye tá a fi ẹ́ jẹ ajagunjagun ẹ̀rẹ̀ ẹ̀hẹ́ ibi ẹ̀ ti lè róbè báyìí tí wọ́n ti rí wúrẹ́ jí gbé káwálé ní máa ń wọ̀n lọ léyìí tẹ́ pé ní rọ́bà mi àti àrọ̀ ni awáyé má rẹ̀ níjọ ní ọjọ́ wòlé tẹ́tẹ́tẹ́tẹ́ kò sí èèyàn rí lára wọn rárá. ìbá bó pè é kó sọ àwọn ìlú yìí ó wọ́n ti sọ ilẹ̀ wa ti lè sú o bí ẹ ṣe ń jẹ̀jẹ̀ òsì wọ́n bẹ̀ ní ẹ ń kó àní nǹkan kí wọ́n kó ń gbé pẹ́. ẹ ǹlẹ́ o. kára ó lé o kára ó lé o ẹ ẹ sọ lẹ bàbá yín pẹ́ o. ta ló sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ o. nípa àwọn ẹni sí fún ni wípé ẹ ṣiṣẹ́ yín bíi ṣe. gbàgbọ́ wípé àwọn aráàlú mèrè gbógun àti akaka òkúta wọ́n kọjá lórí ilẹ̀ wa wọ́n sì ń pa nǹkan kan àwọn ènìyàn wa jẹ́ ẹ̀ mọ́ yín ni àbí kí lè wá wà fún. karole o olówó ti tà wá náà ṣùgbọ́n èmi mọ̀ pé àkọ́tọ́ bá fojú dìdà yọ ìyá pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni ẹ fọkàn balẹ̀ nígbà tẹ́ ẹ ti nírú wa yìí àálọ̀ máa fi bá fún abíyá ń ká kòkó. bó ti rí lórí òun olúwa mi. ìgbà táwọn náà ti gbọ́ nìsín àti múra nù iṣẹ́ ti di ṣíṣe nù. ẹ mú ṣe o ẹ wo o ẹ mú ṣe o ẹ yá ẹ ní o káàárọ̀ lè o ẹ sọlẹ̀ bàbá yẹn pẹ̀. àpótí èèyàn bá ní ti ń sanwó nù bí ìgbìyànjú lápò ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kàkà rọwọ yín o. ọ̀rọ̀ ẹ̀ dùn ó tún àti ẹ̀kí rọgbọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ lọ́dẹ̀ wọ́n kọ̀ bàtẹ̀lẹ́. èrò rẹ̀ jagun. ẹ̀kọ́ àwọn náà wọ́n pè wọn tàwọn bàbá mo rí iye ah, ah. náà. èmi ò fẹ́ fẹ́ lọ́yà ẹ̀ ó ṣe àtẹnumọ́rọ̀ ọlọ́rọ̀ láti kó àkàndá oṣù yóò bí ká orí náà ṣá ẹni orí náà tó sọ́dà bíi tiẹ̀ kó rẹ̀ ṣọ́. ní sùúrù áá. Ah, sábà wọ́n yà sá ni òsàmù gùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìbá ìjẹ́ ayémajá wọn pọ̀ lẹ́nu wọn èmi yóò sá ní àgbàlagbà tí mo wò ní ìmú wípé ẹni sùn bá ti dàgbà dé bá wọn. ẹ gbà wájú tí òun á máa fọwọ́ lálẹ̀ eré ilẹ̀ bàbá rẹ̀ pé ilẹ̀ bàbá ọ ní ẹ̀yin ò mọ̀. bàbá mo gbọ́rọ̀ yín. àwọn aláwọ̀ méjì tó ti dé wọn ni a tó ti wọ̀lú yàtọ̀ níbi pé àtọkùn àtọbẹ gbogbo amẹ́kèké gbogbo ẹ̀ gìlà gìlà gìlà ní láàrin ìlú tí gbogbo ẹ̀ dàrú àwọn èèyàn wa tí wọ́n wá ń fún mi ni ẹ̀yin náà ti ṣàlàyé ní ti jẹ́ ákèjì. ẹ̀rí bọ́rọ̀ ọ̀hún ṣe rí gẹ́rẹ́ làwọn bàbá wọ̀ tún ṣe yún àmọ́ ọ̀hún ti á kú òní pé à lọ́wọ́ ẹni àbá lọ́wọ́ ẹni àbí ẹ̀ Tani o. Kàbíyèsí o. Ìyá ilé wù. Kàbíyèsí o. Ìyá owó. Ẹ̀wù. Nǹkan ṣe o. Kàbíyèsí. Nǹkan ṣe. Ọmọ kan ṣoṣo. Ọmọ mi bí. Ìpẹ́lẹ̀ bù. Ọmọ ṣe o. Ọ̀ ibi tó ti wú ju òjò rẹ̀ lọ nù. Kódà gan-an, àwọn tá a dùn rẹ̀ gbókun rẹ̀ wá sílé níṣe ni wọ́n ń tà lẹ́rù bá wọn. kábíyèsí àbá àbá òdòkù ọlọ́wọ́ ọ̀sẹ̀ rí ìhun ara nǹkan tá a sọ lérò. ẹ wá lẹ̀ rẹ̀ ṣe lọ gbogbo ẹ̀ tàbí ọ̀dọ̀ dé tàbí ọ̀dọ̀. àwọn ìtòjú ọ̀gbìn ní ìdàgbà ń lọ. ọlọ́wọ́ fún yín ṣe o bèbè níbo bá náà ń lọ gẹ. wọn fi màláka hàn mí àmọ́ èrè máa pé bí ó bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ní darí ìtẹ́sí. ìjọba wọlé wẹ̀ ní wẹ́n ní lọ. ọmọ ọmọ òbédè olúwa mi ẹmẹlẹkùn sáwọn àyókù yín sọ fún yín ní mọ náà lọ rárá wọn òfin ọ̀nà kan hàn wá wọn lọ pé adó sì ń bá yín dé pé bẹ́ẹ̀ bá dé ẹ̀ sọ̀rọ̀ bá ń lọ fún wa. ṣé ẹ mọ̀ pé bàbá wa òdùdú àló fi mí sí ẹnu ibodè ní bẹ́ẹ̀ni bàbá sì ní tó ń bá rí bùjókòó tó dáa òun bọ̀ wá ké sí ìgbúrò bàbá hmm. ọtọjọ́ mẹ́ta wọn á fẹ́ ká tọpasẹ̀ bàbá lọ mo fi mú ẹ̀yin méjì ẹ tẹ̀lé mi. ọ̀bẹ́dẹ̀ tọ́ba ti dójú ọ̀nà láti ewé tí mo ní kan jẹ́ àwọn ìjọba gbé. ó dàgbé òfin ọ̀nà gbàgbé. àwọn àbújá ikọ̀ ọmọ tí làá fọ máa kọ́ ọ́. àjàbí kọ́kọ́ tó ní ìlànà ọ̀nà òfin tòfin sàn. ọlọ́pàá kò ní rárá mo mú ọjọ́ fún fọ́tò tó lò. ọmọ ojú wọn. wọ́n lè fi wọ́n lè fi ọlá obìnrin wọ́. wọ́n lè fi ọlá ọkùnrin wọ́. orí ìpín ìyàrá yà. ọjà ti tú ọjà tú àwọn wọn. tuntun àwọn ológun tí a máa dà wà láàmú náà ni wọ́n kò lẹ́nu bodè wọ́n tún wọnú ìgboro. bẹ́ẹ̀ni wọ́n wá tún ọjà. bẹ́ẹ̀ni ah! ẹyin ẹja rẹ ni kábíyèsí. Ah! Ah! ìyá ìwọ mọ lọlé mọ lọlé sọ sọ kábíyèsí ẹ àwọn

jagun bẹ́ẹ̀ kọ́ bá mójútó lóbi lógun ni kúkú òjò lẹ́gbọ́ tẹ̀sí ń da mẹ́rin làágbádá yìí ó àbí kí ni ẹ̀ gbilẹ̀ ti rí náà. wọn ò bá yín yí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí wọ́n ti wájà ọ̀rọ̀ wọ́n ti tún ọjà wọn ò dé lẹ́nu bọ́dẹ̀ mọ́ àárín ọjà ló kù tí wọ́n ń wọ̀ ẹ sì mọ̀ pé nǹkan bá ti ń tú ọjà wọn tí ó gbẹ̀yìn rẹ̀ gbogbo àwọn èèyàn mi lọ́sẹ̀ lẹ́sẹ̀ pátápátá ìjọ burúkú gbẹ kábíyèsí bó ṣe dúró gbàgìdì bó ṣe dúró rèé o wọn kó òrèdú kan kábíyèsí ẹ bá wá àkànṣe sí o. ara wọn ni wọn pé tèmi ń wíre e o kò sì síkú tí wọn pàgbà tá àlè bá pọ lórí ẹ bẹ́ẹ̀ kò sí. ìyálọ́jà kó múra kó mú a lọ bẹ̀. èmi kọ́ èmi ọba yín tẹ̀ta. bí o ṣe gbé e lẹ̀ ní òjò yìí kò lè tó báwọn ọkàn mu adébẹ̀ ni ọ̀kan lọ́wọ́ ti yàn ká pé àwọn tẹ́ fẹ́ bá jagun nù ìwọ sì padà ọmọ bọ̀ ni. ẹ̀yin ọ̀yọ́ bẹ́ẹ̀ pé kó o ṣe àlọ́ o ṣe àdì sáyèsì kó o ṣe àlọ́ tọ́ka àwọn sí à táwọn bá bàjá kò rí kó o sì padà ń tiẹ̀. àwọn ọlọ́yẹ̀ yòókù ìkọ́ kí ni wọ́n ṣe. ìyálóde ń bọ̀ mọ̀pọ̀ ọmọ láti màkà àlàlẹ́ mi àwa ò sí ń jagun ìwọ náà ṣe obìnrin láàrin wọn nígbà táwọn méjèèjì ti dìde kó tẹ̀lé wọn. ọpẹ́ tó wí mi káyí kí wọ́n tó dìde ló ti sọ ni èmi náà bá tẹ̀lé wọn. Ah, kẹjú ọjà kẹjú bá ẹ̀dá òde. jókòó kọ̀ọ̀kan fi lélẹ̀ kò lè tẹ̀lé ọmọ. Ah, ọ̀rọ̀ ìjẹ́ olóyèlè. Yọba ní ká mú òní, ọ̀lára mú, a ti di bẹ̀rẹ̀ fún àlọ́bọ̀ àbáwò. Olúwarí, tí ẹ̀rọ fún ọ̀rọ̀ tí mo sọ fún, òkìkí ti kàdúrà ọ̀ká bí èsì. Ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é mọ̀ pálù. Ẹ̀sùn mọ̀ wọn. Jagunjagun ò ṣe é fọba mú. Ẹ̀yin náà a ẹ àwa gan ò bá tìjà wa bá a ṣe dé ilé èèyàn yín fún pẹ́ àmọ́ tá a ṣe fún wọn. ọba lọ́rọ̀ wà níṣẹ́. ọba lọ́rọ̀ yín fi wá pé kí ni. ọba ní kọ wá. ọba ní kí wá. ẹ kò wọ́n bá wá o. bàbá ọlọ́run jẹ́ o. ẹ̀sùn ìfọwọ́sí o. kan nù ẹ̀yẹ ọmọ ọmọ yóò wá jábọ̀ fún yín ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀pẹ̀ fún àwọn. sígbò bá lò ó kóòlù sí wàhálà ọ̀ jẹ́ kó bọ́ fẹ̀dọ̀ lérí òróòrò kẹmọ fi ṣe ọ́. kò rí bẹ́ẹ̀ o bàbá orúkọ tèmi ni oníkòyí oníbòde Odùduwà bàbá mi Odùduwà ni mò ń wá lọ. àwọn ọmọ ogun ń bẹ lẹ́nu bòde. àmọ́ bàbá mi pàjọ́ mo wá retí bàbá tí tí tí tí ọjọ́ náà tọ́jọ́ mẹ́ta bàbá ni mò ń tọpasẹ̀ ẹ lọ. báwo èèyàn ní ti wá ìwà bọ́ọ̀dì tó pẹ́. mo sì ní ma àwa wò wá ní irun mo sì jẹ́ ọ̀nà ìgboro ní kò yí hmm. eh, ǹjẹ́ ọmọ ọmọkùnrin kan léjeléje ọmọ tí ń jẹ́ ọ̀ràn yàn. ọ̀ràn yàn yóò ti dọkùnrin ní ìsinyìí mọ mọ dáadáa ọmọ bàbá mi ni. oníkòyí bàbá tó ọlọ́run wá káàkiri oòdùà bàbá ti papòdà báyìí. kókó àsìkò ara fẹ́ra kù tó Oníkòyí ọmọ kékeré jẹ́ òun ìtọ́ ọsọ òun rèé o. ọ̀ràn yàn hmm? akàkékèké kárì akéwì akéwìlógún ọ̀gá abẹ́tí rẹ̀ rẹ̀ o. kárì o máa ń kí o. ọ̀gá rẹ̀ akéwì akéwìlógún ọ̀gá abẹ́tí rẹ̀ wù ní pèrè ọba mo tún lọ́ba mo rẹ̀ pápá. ẹ ṣeun ẹ ṣeun ẹ iṣẹ́ tó kù pọ̀ hmm. iṣẹ́ tó ń ṣe fún bàbá àbí gbà tó wà láyé iṣẹ́ náà bó ló ṣe gbà mí tó ṣe fọlọ. Hmm. àwọn ìlú kan wá kógbó ọjà ìlú mi yìí gbogbo ilẹ̀ tí bàbá mi fi ilẹ̀ fún mi pátá ni ẹ ti fẹ́ gbà tán bó ló ṣe gbà mí lẹ̀ tó ṣe ní jẹ́yàwó jẹun gbé. ẹ kábíyèsí èmi náà ti ń gbọ́ fèrèfèrè pàápàá jùlọ àwọn ìlú kan bíi mèrè gbogbo àwọn akaka òkúta mò ń gbọ́ ṣùgbọ́n àwọn ò ní yajúlẹ̀ báyìí títà lùbọ̀ ó wò ó àwọn òbẹ̀ mi ń sẹ̀ bàbá hmm. iṣẹ́ mi ni tí mò ń ṣe fún bàbá mi ó wá di dandan kí n mọ́ ẹ tó ṣe fún ọ ṣòro ti di bàbá náà nù sì fi ọ ṣe. àmọ́ iyọ̀ ló sọ pé òun dán bẹ ẹ ṣe ẹ láwọn tó dé tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ni ògbéǹtè ni. àwọn ọmọ ogun mi kan tó wá wà lára wọn ní àrọ̀nì gbéradì gidẹ́rù oògùn ó ń bẹ lẹ́nu bodè ẹ wà fún mi láyè di ijó méjì mẹ́ta kan kí n rí àtàwọn míì ká tó jọ foríkorí ká jọ sọ̀rọ̀ papọ̀. ẹ gbúrò mi. ẹ wo ilẹ̀ tó wà lápá òsì àwa la ní ṣùgbọ́n ẹ̀dá ló ní kí wọ́n máa dá tiwa sí rere òrere làkèrè bí bàjò ọwọ́ tàwa ti tewé olójó ngbòdú ẹ̀sọ̀ ẹ̀sọ̀ láàmú agbalẹ̀ lọ́wọ́ wọn ẹ wá wo ilẹ̀ tó tún wà lápá ọ̀tún yìí a wàá gbìyànjú àṣebí ọkùnrin a gbà kún tiwa. ọ̀dà rẹ̀ ọ̀dà rẹ̀ ọ̀dà rẹ̀. ọmọ àgọ́ lábẹ́ wọn náà ni. ìyá bá bí pé lápò rẹ̀ rẹ rẹ yọjú sí gbàgede. kọ́bá wa jẹ́ fọ́kùnrin nìwọ́n náà wá dé ní alájigà oògùn bí mo wà ìwọ ni ọ̀dọ̀ fi gbogbo akaka òkúta. àyẹ̀wò ṣe wá sáwọn agbègbè wọ̀nyí rèé tó mú nǹkan jẹ ó sì <laughs> ilẹ̀ tí wọ́n ń dúwe fáwọn ọmọ rẹ ilẹ̀ bàbá tiẹ̀ ni. ṣé ilẹ̀ bàbá tiẹ̀ ni. ti bàbá tiẹ̀ ni. ọ̀dà ń wò wá fòkè lé fún ọ lónìí. bí wọ́n tún dá pẹ́tẹ́sẹ̀ rẹ lórí ilẹ̀ yìí gbogbo ibi tẹ́ ẹ bá tẹ̀ mẹ́ yóò mọ lu mọ ẹyin lẹ́sẹ̀ ni o. wọ́n á jẹ́ kí n sọ kinní kan fọ lẹ́yìn òní yìí tí èèyàn bá tẹ ilé ibi tá a wà yìí tó bá gúnyán ó fi jó hàn láàrin ìṣẹ́jú. èmi alájẹgà o. máa ń bọ̀ wá ẹ dákun bàbá mi ẹ̀bá ń jẹ̀bù rẹ̀ ibi ẹni méjì bá ti jà kókó bẹ̀ ní farakọ̀ ibi alágbára méjì bá ti jọ mẹ́yìn rẹ̀ ní faragbá ẹ̀bá wo tàwa tẹ́ ẹ kó lẹ́yìn ilẹ̀ yìí kì í ṣe ti máa bẹ nìkọ̀ọ̀kan bàbá wa para wa tán kì í ta yóò wá jẹ́. ọ̀kàrí ọ̀kàrí ọgbọ́n ṣáàwó mọ́sàá ọ̀rọ̀ kọ́ lọ gbẹ̀rù mọ́mọ́ ó sì róye ilé bàbá rẹ jẹ́. àṣírà àkàkà òkúta. ọkùnrin náà ló. ọ̀rọ̀ ló fẹnu sọlẹ̀ o. ajá ò gbọ́dọ̀ jẹ fún òkété. ní ajá bá jẹ fún òkété bí ò bá kú yí ọ̀yà àdìgbòlugiri. ọ̀dọ̀ fi gbogbo ò jẹ fún ara wọn. wọ́n á tá wà lọ́jọ́ tòní yìí. Hmm. ni wọ́n kẹ́mi ọ̀fọ̀ ọmọ apóòsì ìwé oṣù di apá ọ̀tún mú. ọjọ́ gbó lọ. èyí tó wá wà láàrin méjì ká ìsàlà. kọ́ọ̀fì ni o. Hello ẹni kò ní ọlọ́gbọ́n àgbà ìrógún. agbàlejò ńlá rọ́bọ̀rin amọ̀rí ọ̀ orí mi. ara ni wọ́n ti dẹ́rù oògùn. ọkùnrin mẹ́ta lọ fẹ́ yín. ẹ kárí ẹ̀yìn bàbá wa Odùduwà ló fi mí sẹ́nu ibodè ọwọ́ á ní tó ń bá rí bùjókòó tọ́tẹ̀ ńlọ́rùn òun bọ̀ wá ké sí mi mo rí tí bàbá títí mo rí bàbá máa rí pọ́jọ́ náà tọ́jọ́ mẹ́ta máa ń wá bàbá lọ bá dé Ọ̀yọ́ ilé ń bá kan ọ̀ràn yàn àwọn èèyàn ti ẹ̀kọ́ rí mi ni wọ́n fọ́ pẹ́ lòun sáré ránṣẹ́ sí mi n ò mọ́ náà bá ti dé ọmọ bàbá wa lọ́ba ni mo mọ̀ mọ́ rí o nígbà èmi ṣàlàyé tí mo bá wa lóní bàbá ti papòdà. ní bàbá ti kọjá lọ. bàbá ti lọ. ọ̀dọ̀ ọlọ́tí lọ tiẹ̀. tó kò tí ì pa babaláwo bí a ní pé òdì parí. tọ́ba lé mi mi àwọn kan máa fẹ́ gba gbogbo ilẹ̀ mọ́ ń lọ́wọ́ kí n mọ̀ràn lọ́wọ́ mo ní à bàbá má bẹ̀ mi iṣẹ́ tí mò ń ṣe láàárọ̀ ọjọ́ náà nù. ó ti ti ṣe náà nù. iṣẹ́ bàbá wa lè délẹ̀ kí n tó kí n dá ṣe. ẹ ti ẹ̀ bọ́dọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn mọ̀ rẹ̀. ó ṣe abẹ́ ẹ̀dá wọn kí a èmi yẹ ti rí. èmi ò kí èsì wọ̀. òkè ìlú ilé rẹ̀ kúkúrú ti rí. ìgbà ọ̀kàrí. dẹ́ńbẹ́lẹ́ kọ́. ọmọ yìí ti mọ́ ọ la. máa ní kí n mọ̀ dáṣe. mo fi wá ké sí wọn àti àrọ̀ ní ẹ̀kọ́ lọ́wọ́. tábà sì ti ṣètò ibi tá a máa gbé lókè ọ̀dà lọ́hùn. bó ti jẹnu. Hmm. kò sí ní jẹ́gùn ṣe tí ó kún òun ò lè fàárọ̀ jó. ìmọ̀ pa àti yan sí ogun iná láàyò láti lè wá. bọ́ba ti ya dìgbì náà mọ̀ wá. ọba tó bí sán lónìí ẹ wá bá mi ká bẹ̀rẹ̀ iṣẹ́ náà. ṣùgbọ́n o ìkúrú lè tẹ̀yìn ní fàǹfà báwo mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọlẹ̀ pé ká mọlẹ̀ pé n tó dó bá dé kan kì í rí ta hmm. torí wíwo lẹ́nu awo wo báwa mẹ́tẹ̀ẹ̀ta ìbájọ múlẹ̀ tá a jọ fọwọ́ síbi hmm. a ti mọ̀ pé àtà bá ti jọ rí. torí pé àwa yín la jọ fi gbákan náà mú mi ló tún fẹ̀. àwa yín láàánú ìlú ẹ wọ́n pè wá ọ̀gá ilé ìjọ ọ̀tún rántí. ọ̀rọ̀ ilé ọ̀rẹ́ ìlú. ẹ̀rọ jẹ́ ẹ̀rọ tó ẹ̀yún dá. ọ̀rọ̀ bùjọ́ ọ̀rọ̀.

àníyàn ni orogún rẹ̀ fẹ́ máa ro kà lódì lódì. ǹjẹ́ ló mọ̀ wípé ẹsẹ̀ ló lọ rẹ̀ jẹ́ sí òǹkọ̀ yìí òun àrọ̀nì àti irọ́ ọ̀bọ̀n mi. wípé kí wọ́n wá ra dábù ìlú yìí. nǹkan dé. kí ló fẹ́ dé kí ni tó fẹ́ ṣẹlẹ̀ ń di ẹ̀ta yọ ogun. oníkòyí oníbodè oòdùà gúdúgúdú ni kò fìgbà kọ́ ọ̀kan túra lẹ́ńgbà kankan àyàfi ká múra gidigidi ká sún ṣòkòtò wa kó lè gbẹ̀yìn. gbígbé ṣòkòtò ló wà. ewé ní ń bẹ lórí iṣu là ń bọ̀ wọ kàìnkàìn. ọ̀kàrẹ̀. bàbá lè dìjà kó dìjà. yóò dogun kó dogun. bí ọba dogun ti yá. àwọn ti ṣe ẹwọn lóṣooṣù ọwọ́ náà wọ́n ṣe bí àwọn lè bẹ́gi bí náà jẹ kíá ni wọ́n sì ní ẹ pa. èmi bá lóògùn agágá òkúta. ọ̀kàrẹ̀. alájẹgà oògùn ọ̀kàlẹ̀. ọ̀wá àráwí ẹni ọ̀wáyé dáràn. ọ̀kàlẹ̀. àtọ̀wọ̀ bí orí òkè àti àti lọ́mọ ló kú gòkè àtàn. ọ̀kàlẹ̀. arí pẹpẹ kóògùn sí ọpẹ fúgbé ilé àṣàkẹ́ ọmọ ẹlẹ́ẹ̀sí. o ṣeun. àṣà òjọ kúrú gbá àwòdìwọ̀n òjejò apàyàpà. a sì ìṣẹ̀rọ àkúùjẹ ọ̀gá ìṣẹ̀rọ àpáta. ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀gọ̀. bẹ́ẹ̀ yẹn bá gbọ́kọ̀ lọ́tí òjọ kọ̀ọ̀gọ̀ ṣe làágbé. àgbèrè nílẹ̀ ni. èmi ń ṣe é lókun amukùkù. ìyá ńlá lórí ọjọ́ ìṣẹ́ tí ewúrẹ́ tó fi ojú di bá. òun náà gbàrẹ́ jẹ̀ lóbi oṣù. ẹ omi pa omi bo ọ̀nà lórí. ìjọ náà ni ọ̀nà pa kítí ọ̀nà abomi lórí. ìpàdé omi ohun ọ̀nà ó parapọ̀ òpin sọ́nà mẹ́rin ọgbọ̀ngbà. àwọn ti dùn yíkìyíkì ọ̀tá náà mi. ọ̀tá kì í kú. ọ̀tá irú. ọ̀tá ìṣàárẹ̀ kókókó báyìí lára ọ̀tá ni. bẹ́ẹ̀ni dìjà wọ́n dìjà wọ́n lè dogun kó dogun. ó ti ó ti ó ti gbùyàgàdà. èmi alájí ọmọ kí ni bá ṣe. bàbá mo gbọ́ nǹkan kan. ní kèrègbè bá tọ́jú rẹ domi dànù ikú ní ọ̀pá o. èèwọ̀. arúgbó lọ́dà jọ lọ èmi ọmọ asúnwókè ju ọmọ asúnwókè jàbọ̀ ọmọ asúnwógorí ẹkẹrẹ sábà mákèrè ọ̀sọ́dẹ ẹ̀gùndínlẹ̀ ọ̀ká bó wọn dùn kó tìlá pẹ̀lú asúnwókè ju abakó yọrùn lẹ́nu ọmọ ọ̀gọ́sọ̀ọ́lẹ̀ má sọ ọmọ ọ̀gọ́sọ̀ọ́lẹ̀ mú sàkì ọmọ ọ̀gọ́sọ̀ọ́lẹ̀ má ṣèdí. kábíyèsí ọkọ ọmọọba ọkọ ọmọọba àjàó rẹ ọwọ́ ẹ̀dá fún un ẹ̀dá fún un mo ṣe ẹ̀kọ́ àwọn ọmọ yín kan ní ara mi sí yín o. àwọn òwe. àròlé àti rọ́bà mi. Hmm? wọ́n láwọn máa pè mí náà mọ tọrọ náà bá yín sọ. wọ́n ló ní kò yí ránni sáwọn. ipe kẹ ẹ jọ̀wọ́ o kẹ ẹ yọ̀ǹda káwọn wá ràn lọ. ní oníkòó ìkànnì. bẹ́ẹ̀ni. Ah, ah. àwọn náà wájà. èmi ọmọ tí ń bà lẹ́nu yín ni. wọ́n wà ní gbàgede tí mo ní wọn ó dúró. ẹ wọlé. ó ti dábà. ẹyin rọ́bà mi àárọ̀ ni bàbá ni ẹ̀yìn ojú sáwọn. rárá o lé o. olúwa ẹ̀ka lè lọ rárá o lé o. lọ́dà fún yín. rárá o lé. wọ́n ní oníkòyí ní kẹ́ wá ràn lọ́wọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èèyàn mọ̀ dáa bẹ́ẹ̀. ó gbìyànjú pé oníkòyí náà mọ̀ wípé aláwọn ọmọ gidi nù aláwọn alágbára ẹ wọ́n sì yọ̀ǹda yín ẹ lọ nítorí àwa náà bá sì fẹ́ lórúkọ ìyọ́ràn àlọ́wọ́ dandan nìkan wa àbí ẹ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ ẹ má gbàgbé ilé o. ẹ máa fẹsẹ̀ kan di ẹ̀yìn náà la gbẹ́kẹ̀lé o. ẹ lọ rí ẹ bọ̀ rí. ó dé jíde kọ́bọ̀ ní tẹ̀bọ̀lì ìdà kí roko lọ rí kábọ̀ o bẹ́ẹ̀ pọ̀ a sì fi ń bá yín lójú pé ogun kógun kan kò yín ní ọ̀yọ́ ilé mọ́. bí ilẹ̀ tó ebe bàtà kan síbẹ̀ nǹkan sẹ́yìn tí ó tó ń gbà mọ́ ẹni. kábíyèsí èmi nìkan kan wọ́n fi àwọn èèyàn mi hàn yín. àrọ̀ nìgbọ́n àjìgídẹ́gbò. ẹbí ó àrọ̀ tí yóò fojú olè fàgídí bá pẹ̀lú ẹ̀kọ́ kákáká nígbà. ìyàwó oníkò. Sáárá bí èmi ní o wá sí ọ̀hún, ẹbí ní o kọ̀ mi, èmi ni aya oníkò yìí, obìnrin kan sọ tó dípò ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gba. Ọ̀bọ̀n mi ni wọ́n lè rí. ọmọ yín akétúndé nì. májèjì tẹ̀m̀bẹ̀lẹ̀ fún mi. òbẹ́ǹtẹ̀ ní kábíyèsí. gbẹ̀gbẹ̀ àkọ́kọ́ ló kọ́ ẹ̀kọ́ sí kàbúláyà mo kí ẹ̀yin jagunjagun o ẹ kú o ẹ ìlú ní kí n kí yé o pé mo tiẹ̀ sì pè yín ẹ jẹ́ mi ìlú ọ̀hún ò ní padà lẹ́yìn yín o iṣẹ́ tá a wá fẹ́ fún iṣẹ́ iṣẹ́ ńlá ni ẹ wà á lọ rí ẹ rí o tó ní báyìí láti ẹ pè mọ́ ẹ pápá gbó àṣẹ gbó ẹ lẹ́sùn ní ara. ọmọ jáńtẹ́tẹ́ ọmọ òwúrà ọmọ igi méjì tó dùkú ọ̀nà tí ò ṣe é dákọjá. obìnrin wo yóò àwọn àyà ní òṣòròǹgà ọmọ yìí pé mo ti pé kí dínà olùwéré mo ti pé kí dínà olùgàgà ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀run sọ̀tún sọ̀tún sọ̀tún bá ọba wá ṣe dá oṣù ń wàrún dèmí. dandalagun dandalagun wà lọ sí ibùba náà wọ́n kọ́ àwọn ọmọ fún mi wọ́n ní wọ́n lọ àmọ́ ọdẹ bọ́ọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ àtún mọ mú jáwé àgùdẹ òṣì ni mo mú jáwé àgùdẹ. lódì bá fún ọwọ́ kan òkun níjọ́ tó rè fún ìyá rẹ̀ lóyún ó ní kí lórí ogun òkun lórí ogun bá a bá sọ ọtọ tó ń gbé dàá mi rẹ̀ dànù mo ní kọ́ wálẹ̀ bẹ́ẹ̀. ọ̀dọ̀fin ọ̀dọ̀fin mo fẹ́ kọ́ ọmọ wóró wóró wóró wóró wóró nú àtàdé ìjọ wọ́n wàá sọ wípé ǹjọ́ ọmọ iye ẹyọ owó tó wà nínú atare. nínú ọkọ̀ àkọ́kọ́ mẹ́tàdínlọ́gọ́rùn akọ ẹ̀kejì mẹ́tàdínlọ́gọ́rùn akọ ẹ̀kẹta mẹ́rìndínlọ́gọ́rùn ògègè àtàrígbé. tótó bá wá tú kẹlẹkẹlẹ bí aró òní ni wọ́n wà ọ̀pọ̀ ọ̀run kọ́ gbangba èso lọ́nà ọ̀run tó. mo mọ irú odò mo mọ ìlú odò mo mọ ògègè mo mọ̀ fún ọwọ́ ọ̀dà lálẹ́ ní ti alágẹmọ. òbí àwọn ayé tí fún ayé ayé lọ rèé kàn wọ́n ìbẹ̀rẹ̀ gbogbo àwọn èkó tí wọ́n fún èkó èkó ń lọ rèé jà lélẹ̀. òbí ta bírí ìran kò. máa tún fún mi kí n yá. ẹnilẹ máa lọ lẹ́yìn o. èyí ẹ pé kúrò lára lọ́sẹ̀. a tẹ̀mbẹ̀lẹ̀ kú. èyí ẹ pé a èyí kúmọ̀ bóòlù ọ̀hún ọ̀hún ọ̀hún ó sì ṣe díẹ̀ náà ẹ̀yin náà ń gbádùn gbádùn ah, àbí ẹni wọn gbọdọ̀ kọ́ gbẹ gúrúgúrú tí ò sí wàhálà tí ò ṣe kà yìí ẹ ti kó nǹkan jẹ dẹrẹ ọkọ àgbẹ lásán ni o akétúndé ìṣẹ̀ra kì í ṣẹ̀ra tó rà o olórí ibú ọmọ ni o kò jẹ́ àárín nǹkan kan mú jẹ bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bí àgbo fún ajá o. gbogbo àṣẹ tí bàbá rẹ̀ ò nípa oníkó ìtọ́jẹ́ bàbá àṣẹ àṣẹ nípa lẹ́nu olúwa olúwa ẹja dẹdẹ tani kí la ṣe sí kí la lè rí tá a ṣe sí ọmọ tó ti bọ́ sí o. ẹ ẹ lè kọ́ lọ́kùnkùn bàbá ni kò wá ọmọ ogun bíi mélòó pé kẹ́ máa bọ̀. bí ọgbọ̀n. irọ́ kìí ṣe kó gbọ́n lé rẹpẹtẹ ẹ̀ bá jẹ́ bíi méjì àtààbọ̀ àti mẹ́ta. ṣé bíi bá ní bíi bá ní. ètò ọwọ́ akọ wíìlì ní kọ̀kọ́ sí. ẹ wọn àrètí èmi. ọ̀pẹ̀ torí ọlọ́run ògì ń ṣe láàyè. àgbáyé èkó ajé ebi eyín ti yẹ lọ́wọ́ sí bàbá o. ṣàgbàgbà o. ìmọ̀ ọjà àwọn ọjà òyìnbó àwọn àwọn ọjà àwọn àwọn ọjà àwọn àwọn. 啥子？啥子？啥子？啥子？啥子？啥子？啥子？啥子？啥子？ ti ronú àgbà kí a ti ṣètò ti jiná yìí tó bá ká mọ́yìn ẹ jẹ́ pé tèmi tanu ọmọ ege o máa fẹ́ràn àgbà yìí lẹ́lẹ́ kó mọ ìbolẹ̀ tuurutu báyìí ajẹ́kọ́ tán mi nù. àìtorí ikún dáko adáko tó ń di ti kún ẹnìkan ìtorí ẹyẹ ọ̀sẹ̀ rẹ̀ nà gbogbo yẹ̀ nà ayẹ̀nà tó ń di tẹ́ yẹ ọ̀sẹ̀ rẹ̀ mọ̀ gbò ẹnìkan ìtorí ìdí fẹ́ràn pamọ́ àfẹ́ràn pamọ́ ó di ti dé gbogbo agbára tí bàbá rẹ oníkọ̀ ìbá fún ọ akéjọdọ ọmọ oníkòyí ó di ti àwọn ayé lónìí o. gbogbo agbára yín yan bàjẹ́. ká mi. gbogbo ara la gbẹ̀dẹ̀ bí fẹ́ náà fẹ́ káyé lọ́mọ aráyé fẹ́ náà. Ah! nígbà wo ti báyà wẹ̀. Ah! àkọ́kọ́ ní látàrí kọ́lé àti pàlìṣà wùrù tilẹ̀kùn tiẹ̀ mọ̀pá mọ̀pá nítorí pọ̀ fún ọdún mẹ́ta ìbójúbá aráyé wíjọ àgbésínú lẹ́gbẹ̀gbẹ̀ àkùsínú lẹ́kùnkùn ẹ̀kú ìmúrìntì lágbẹ̀dẹ̀ ó gbogbo Ṣàngó lágbàáyé ìbárúmọlẹ̀ ó yẹ tẹ́wọ́ lọ́rùn àlejò ń bọ̀. kún ọ̀rọ̀ bí wọ́n gidigidi. Bálẹ̀ lẹ́ni bí lọ́rọ̀ àti. Àjìbọ́lá orúkọ tí wọ́n pe ẹ̀dán. Òyí gidi bí orúkọ tí wọ́n pe èṣù ọ̀dàrà. Ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣe wé àràgbá. Èmi alájìgà oògùn mo ti ojú rẹ̀ làbí wà àwọn èèbó obìnrin ìrìlẹ̀kẹ̀ kò jọ lọ. àná lẹ́ni ṣe wúrẹ́rẹ́ kúrẹ́kúrẹ́ gbọ́dọ̀ jẹ kọ́kọ́jọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ ò ní balẹ̀ sódì ewé tó bá wọ̀ sínú ọ̀fìn ọ̀fìn nígbẹ́tì adigunnagun kò gbọ́dọ̀ sọ́jọ́ kú tiẹ̀ dọ́là. èyí mọ̀ jọ̀wọ́ ẹ jẹ́ àlọ́ ìjà dúró ọmọ sẹ́ni dúró ọ̀sẹ̀ yẹn tó gbọ́ bàbá rẹ̀ òní dìgbòrò akíkúndé náà pálá ní gbọ̀ngàn gbọ̀ngàn ọmọ bẹ́ẹ̀ ní túnmí lọ́rùn akéǹgbé ẹ̀rọ àrùn so ìjúlò ọmọdé rẹ̀ bí adógún ọdún pápá ń lọ adógún oṣù akíkúndé ah, ó dàgbà fáwọn ó tún ti bẹ́ẹ̀ ní ń jẹ ní ó ti bẹ́ẹ̀ níyàn ń jẹ nìyẹn àrùn àrùn ṣòjú lò ó di gbèrè ọ̀dàrin náà kọ́ dojú aláfíì ó tún tó pawó látòrí rẹ̀ ó ti tún dá ìyá yẹn kẹ́ mọ̀ pé ìyá yẹn kẹ́ ló ti ọmọ ẹ̀ fún mi ló ti ọmọ ẹ̀ fún mi tó ti gbọ́. ẹ̀sìn kú àwọn bí àwọn bí àwọn àwọn jẹ́ òbí àwọn òrìṣà òkú ọmọ bẹ́ẹ̀ lọkùnrin ṣe. akíntúndé ó darí mọ́ dojú ọ̀tá ó tún lè fẹ́ wò ká tó ríra. wọ́n ní kí yóò wọ́n lè kú ara fẹ́ra kù ẹ̀yin abiyamọ akí yóò oníkòyí ọmọ àgbà tí yárùn ọ̀tẹ̀ bàbá ní akí o kò kú àfẹ́kù ọmọ tó àwọn jagunjagun ní ṣe bẹ́ẹ̀ hùwà kò yẹ kí oníkòyí ó lè wà láàrin wa lónìí ṣùgbọ́n ó ti gbà pàmì kan dàgbà akọni olójú ẹkún ọmọ tó kù yìí akin ọmọ ni ó ti kéré tó yìí. ẹyẹ ilé ẹsẹ̀ rẹ̀ kẹrin tọ́lọ́mọlẹ̀ yìí akẹ́tọ́dé kété yìí ó ṣòfò òwúrọ̀ á máa bèbùmọ̀ rẹ̀ kọ́mọ́jà ma ọ̀fọ́ kí la fẹ́ máa wa kọ́ tómitómi òkú àfẹ́kù ọmọ bàbá ní ọmọ ẹnìkan kan ò lè kú mọ́ èékú ló ṣe èyí tọgbọ ọmọ náà dáadọ́ adọ́ tó fi dára lóró ó kú òkú ọ̀run àmọ́ mi o. olùkọ́ yìí gbogbo ara fẹ́ra kù ọlọ́run tilẹ̀kùn bànújẹ́ o wọ́n ní àwọn gbọ́n àwọn òfin kan tọrọ aṣọ yàyà ò sí èrè ntọ́ba ẹ̀ mú aṣọ yàyà tó kúnlẹ̀ tó fi gbẹgbà tó bá ṣe àwọn owó iyebíye ní ọ̀sán ìdí rẹ̀ o tèmi àtàwọn àjòyè mi fi foríkorí pé bá a bá ṣe ni lóore ọpẹ́ làádú. àtàwọn àjòyè mi aforíkorí wọ́n ní ká fún ọ nílẹ̀ níbi tó o bá fẹ́ ilẹ̀ tó pọ̀ kó o sì pín fún àwọn èèyàn rẹ ní sọ̀rí sọ̀rí àbí ẹ tó nífẹ̀ẹ́ ìlú títí tó sì mú ọmọ rẹ̀ tó fi kojú ogun tọmọ sì ṣe kẹ̀kẹ́ tọmọ ń gbógun lọ ẹ̀yìn ìlú tó ẹ ká gbàgbé irú èèyàn bẹ́ẹ̀ bí ó ìdí rèé tèmi àtàwọn àjòyè mi tá a fi borí kò pé kúlówé ọmọ mi kì í fi kún oníkòyí kí èso fún oníkòyí tàbí kúlówé ọmọ mi rè. kábíyèsí aláyélúwà ẹni ogún ni nílẹ̀ ni ọ̀fẹ́ kẹ́bi ọ̀pàlú ẹni ogún ni lọ́mọ ni ọ̀fẹ́ kájà jẹun ọba tó tó bí àárọ̀. kábíyèsí ẹ ṣé mo dúpẹ́ ẹni tó fún ni lọ́mọ parí oore. àmẹ́mi náà ó fi ìmọ̀ọ́rẹ́ ọ̀hún ó fi hàn sí àrọ̀ ní ni. mi lọ́rọ̀ òun lóbìnrin kankan lé. bí ẹ̀kí sì ṣe jẹ́ alágbára lọ́dọ̀ mi Aroni, wọn náà ṣe kúlúwẹ́ jiná kó náà dóbe Aroni, mi náà fa kúlúwẹ́ mọ̀fàlẹ́ ọlọ́ lábẹ́ ẹ̀sìn ẹ̀tùn gbúrò wa. àtọ̀gbáriwọ̀ ọ̀run. Oníkòyí àgbà ló tó rò ó lọ ọba ló tó yín ẹni ìfọn wọn dánwò àwọn èèyàn tí ìdánwò ẹwò rí gẹmí orí wọn ti wò ó sọsọsàn wọn ti fa tìyín lé lọ. <laughs> Ah, ọ̀sàkùn ọwọ́ lómi eh, èmi náà dúpẹ́ ó ti ẹ̀ ṣe pé mi di ọ̀dásùn dáńdé olórí ibú èkejì ara rẹ̀ mo gbà. àbúrò bàbá ah, kò rí báwọn pẹrẹpẹrẹ bẹ́ẹ̀ yẹn bá a tó rú eléyìí tí ò lóbi olúwa ẹ ṣe bu àrùn o mm. kọ́ńtà wájú àdúrà kárí gbogbo wa. ẹ ẹ ṣe o yóò dáa fún yóò ewé ọmọ jẹ oògùn ọmọ fọ ẹ fún àjàyè ẹ rí i pé kábíyèsí náà ṣe bẹbẹ ilẹ̀ tí wọ́n fún wa pé ká máa jọba lé lórí àdúpẹ́ èmi dúpẹ́ o èmi àti ìyàwó mi a tún wá foríkorí a rí i pé ẹyẹ ìfi apá kan fò kábùn yín ní àwọn nǹkan kan gbọ́ ibi tí a fún àrọ ni òrùkó ti tẹ lọ́rùn. ọtẹ ah, lọ́rùn ah, inú mi dùn sí. bẹ́ẹ̀ náà ni ti àwọn. Ah, mo fi gbogbo ara gbà á. Eh, mo á ní àwọn ilẹ̀ pẹ́pẹ́pẹ́ tó kù ní agbọn òkè òun ká fún àjòbì fún tani ká ètò ilé tí. ẹ wá o ẹnì kejì àwàdí o gbogbo wa la ti jọ wá ní sọ̀rí sọ̀rí ẹ má gbàgbé akọtakọ́rí erin òun náà gbìyànjú ó ṣe gudugudu méjì yàyà mẹ́fà. ẹ má gbàgbé àdìmúlà o tọrọkùnrin takuntakun ní lójú ogun. mo lè fẹ́ ká fi tajà gùnà sí. ẹ ṣe rí àwọn méjèèjì tẹ dá kọ àní fọnlẹ̀ hmm? tajà gùnà tẹ gí ìwé òní. ẹ ṣe kí ni. àfọnlẹ̀ ṣe. ẹ mẹ́jà ti bẹ́ẹ̀ o ìmọ̀ràn rẹ ni wọ́n ń gbà tí wọ́n sì ń fi ń wò ó tó sì ṣe pé gbogbo wọn sì ń sápẹ́ lẹ́yìn ẹ̀ ẹ má wàá já sí tí ọkà bùkù bá ẹ̀rántí o pé ọ̀tá òróró àkọ́tọ́ bá fojú dìdà yọ ìyá pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni. tẹ́ ẹ bá fún dẹ ẹ rí pípọ̀ ojú olúwẹ̀rí o. ọmọ ẹmu olúfọ́n ni rọ́mọ mi. ẹ wo ẹ wo bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá fàdìmúlà nílẹ̀ ọ̀rọ̀ yóò dàbí ẹ bàdókùn ara òrókùn bẹ́ẹ̀ lára ò rábìí o. àrọ̀ ni èmi ló gbójú tòrótòró sí i. ọkùnrin èmi náà. ẹ wo ẹ má jà gba ọ̀rọ̀ ibi ẹ̀ ń gbàgbọ́ sí o akànníká bùn lọ́rọ̀ ìgbọ́ ni o ṣé ní èmi àti baálé mi oníkòyí àtijọ́ fi ikùn lukùn àti ti yanjú ọ̀rọ̀ wa rántí ìmùlẹ̀ rántí àjọ wa rántí páàrò mẹ́ta kì í dọbẹ̀ náà. àwa mẹ́ta la múlẹ̀ gbà wọ́n mẹ́rin. ẹ wàá pé mẹ́rin mọ́ ẹ̀gí òsì lára yín mọ́. tí mo bá wá retí àbọ̀ yín tí ọ̀bá dà wọ́n mọ̀ wá bìbọn ká ẹmọ́lé lọ́kọ̀ọ̀kan ẹ̀ sì máa jẹ́ kálù ti tó èmi ò jẹ ọkọ ọjọ́ ọ̀nà fún yìí o àti ilé fùkọ̀kọ̀ fùkọ̀kọ̀. wọn wàá dà pátápátá tí ó ń gbé tí bàbá ẹni tí ó wà á kọ́ ni ìbá wà. abẹ́ ìwà rẹ̀ gbin ni irú ẹ̀gbọ́n yọ̀rọ̀ wo rè. ẹ̀yin ìyá wa ẹ má bínú ọlọ́run yẹ fún wa ní nǹkan mu tẹ́ ẹ bá fún wa ní nǹkan mu ò ní sọ jí. àtọjú àti mú ìwà lórí ò àbí wọn bá tóbi bí òru a máa fi. bẹ̀dùn ẹ̀ sọ́ọ́. ẹ jọ kéto ni gbogbo oyún ní ìsẹ́. ẹjọ ọ̀tọ̀tọ̀ sì má bàa bí kan jẹ́. inú yèpè tẹ fáwa ọtí àwa lọ́rùn nígbà yèpè bá gbẹ ọlọ́run kì í àmọ́ dáa fún mi ṣùgbọ́n ẹrù rẹ ẹjọ. ọ̀bù sọ̀tọ̀tọ̀ sì má bàa bí kan jẹ́. ẹjọ ọjẹ́ ní oru ọjẹ́ ní eégún. ẹjọ. Yorùbá. ọmọ yorùbá ẹkún dé ẹnu ìyàwó mi ẹgí ni ọwà tọrọ mọ́ lẹ́nu àárọ̀ ni àti rọbọn mi ó jẹ́ pé lọ́jọ́ tẹ́ ẹ mọ mo rí burúkú yín táwọn ọ̀tá dé yín mọ́lẹ̀ ẹgí lọmọ gbà yín lẹ o káti òtí. àrọ̀ ní lérí sí mi sí èmi oníkòyí ah, ọmọ yorùbá ẹ dé òpó abáfẹ́yìntì èyí kan ti mú gẹ̀ẹ́lá ẹni àní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu ẹni àní ó wọlé dẹni ilẹ̀kùn ló sílẹ̀ dẹnu. ó ti dọ̀tẹ̀ kọ́ dọ̀tẹ̀. èmi Ìkòyí ni mo sọ bẹ́ẹ̀ àrọ̀ ni àti rọ́bà mi ò gbà wípé kò ségungun bí eyín bẹ́ẹ̀ ni mo sọ. ẹlẹ́kùn ah, ah. mo mọ̀ rí o àìdédé rí o ìdí ọ̀rọ̀ á ṣe nǹkan èwo la tó rí gbọ́ lónìí o. ìdájọ́ ló fòfó kọ́. òye ṣe ló fòfó ṣùgbọ́n ọmọ fún àǹtọ̀tọ̀. <laughs> ẹ ṣeun. ẹ ogun ti dé o. kí ni mo ti ṣe ọ ẹ̀yọ́ gbogbo ẹ̀ tìbọ̀tìbọ̀ sá ẹgbẹ́ máa ń fi ẹnu sọ̀rọ̀ ogun ni ṣé mo ti pè ogun yá ni. lọ́bàá mi etí ẹ̀ mélòó méjì. kí ló fi gbọ́ ọ̀rọ̀ èyí mi lè lè jí akọni. olóko yìí. èmi. já sóògùn. ẹni méjì. àti èmi rọ́bàmì. ẹni mẹ́ta. akọ yèrè abèsojì ìgbìnì bó ṣe bẹ́ẹ̀ ni bó ṣe méjì òròmọjò ní dára tí tíọ́mà nìyí ọ̀rọ̀. ọjọ́ n tí mo fi gbógun dé rèé o oníkò yìí ní ẹ̀yìn méjèèjì dára lọ́wọ́ ọwọ́ ọ̀rọ̀ ọ̀jà wẹ́rẹ́ ẹjọ́ òní ọ̀tán ó sì ní níbi àwọn bá ti pàdé ara wọn bàgbà ti ń ró lè bọ́ ọmọ dún Olúkòyí ó ní ká múra ó ní ẹ múra ṣé kò mọ̀ pé èèyàn ní ń bẹ nídìí ọba tàbí pè lálẹ́ ìbọn. ṣùgbọ́n èmi ti gbáradì ń tẹ̀mí o. ọba ara ti èmi ọ̀pẹ. ẹ ẹ fi gbáradì máa. èmi tẹ̀ máa ṣe ọ́ àìgàn. mo lọ gbáradì mo fẹ́ yí ọwọ́ ni. wọ́n yẹ wọ́n jọ wọ́n jẹ́ ìbò tiẹ̀ sílẹ̀ ní tíì. ẹ láyé ta ọwà àti dídò ọ̀ọ́ta ni àbọ̀ọ̀rà. Ah, èmi náà fẹ́ fi dira ni kọ́mọ̀lá bẹ́ẹ̀ gbé bọ́yá èmi ní àfi àbọ̀wọ̀ abá tí bá ti á kúrò ní ilé tẹ̀mọ̀ ń gbà lọ. àrọ̀ mi. wo má wulẹ̀ lọ bí kejì mi àrọ̀ ni èmi gan gọ́ọ̀lù àìfi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ràn mí ẹni. lọ́pẹ́ mi ò mọ wí kankan o. wo tẹ̀mbẹ̀lẹ̀kún ìwọ máa rí ilé ọgbọ́n fìyókù lẹ̀ yóò sì gbádùn mi. ó ti gbàgbé ni pé agídí atakò tó tọ́ lọ ta gbogbo àrà tí lékeléké ń dá owó Ẹlẹ́dùmarè ló ti wá èmi ọ̀gángán ti yangán ọ̀gángán ti yangán akọ yèrè àbẹ̀sọ́jì gbìnì ọ̀gbá bàdàkújá àlọ́ àṣejù bábọ́jọ́ akéka ká ká bọ́lọ́rọ̀ gbọ́ bọ́lọ́rọ̀ bá wà gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe ọ̀kárẹ̀ lẹ́yìn ọ̀kárẹ̀ mo ní wọn kà dénú yèmí mọ́tò bẹ́ẹ̀ ọ̀kárẹ̀ òkú lẹlẹyẹ dà ta ni olúkò yìí lójú èmi rọgbọn mi mo jẹ mo gbé nǹkan mi mi ká ló òkèlè ẹ̀kọ́ kọ̀ọ̀kan bí wọ́n ó ti máa gbà náà nù. olúwẹ bọ ọgbà lọlọta àwọn olórí bàbá olórí ọ̀dọ́ àwọn olórí ọ̀dọ́ àwọn ọ̀dọ́ fún àwọn olè kí á mo mà yọ orí bẹ́ẹ̀ tí ò sí ọwọ́ wa o ìyàwó yín mo rí wọ́n kó àlàyé wọn ṣe lórí ìjẹ̀yìn àti nǹkan wọn làwọn ò fẹ́ bí ti ń lọ kódà àwọn gan wọn yáṣẹ̀ ni èmi kan ti fẹ́ wá rí tẹ́lẹ̀ bàbá ẹ bá má bínú ẹ bá má bò ń kó ìjà àgbàlagbà ló ń kó yìí olórí nísinsìnyí tọ́rọ̀ bá fẹ́ dàbí èdè àyèdè láàrin ẹ̀yin méjèèjì ẹ̀yin apẹ̀rẹ̀ ayé kẹ́ parí rẹ̀ ṣe é rántí pé nígbà tí ẹ dé àárín ìlú yìí kábíyèsí nífẹ̀ẹ́ yín púpọ̀ àmọ́ báyìí ọba ń bínú àwọn àdẹ́gán àbínú wọ́n ti pẹ́ra wọn jọ wọn làwọn jagun fúnra wọn kódà a ti yan èèyàn kan aṣọ sínú àgbo ìkòkò àgbo oògùn láti ìjẹfà bó bá dọ̀la ní òpin ọjọ́ méje a sì yọ ó ti mọ ògùn ló dẹrù òun la ni yóò ṣáájú ogun pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọ̀ bí ẹ̀ bá jáwọ́ nù ìwà yìí agogun di àwa ọ̀dọ́ wọn á ní kò tí ì lè tó bẹ́ẹ̀ bàbá àrọ̀ ni wọ́n nífẹ̀ẹ́ mi òun kò sí nífẹ̀ẹ́ mi ẹ jẹ́ lọ́ọ̀rì bá wọn sọ̀rọ̀ yẹlẹbẹ̀rẹ̀ mi nìyí ẹ mọ̀ bínú ẹ fọwọ́ nù ẹ mọ̀ kébẹ́ yìí bá bínú bó ń kó yìí bá bínú ah, yóò kó bára alé yóò sì kó bára kó. ti mọ̀ pé onítìjú mi ni olórí ọ̀dọ́. ẹ nígbà tí mo bẹ̀yìn títí tẹ́ ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu náà ló mú mi lọ bá wọn. bàbá ó bá jẹ́ lóòótọ́ mo jó ní tìjú yín ẹ bá sì gbọ́ ilé ìsìn lẹ́nu gẹ́gẹ́ bí bàbá sọmọ ẹ mọ́ bínú. ọ̀ṣun aláìdáalé ń kò yìí ẹ ṣe àwa mẹ́ta la wà a sì jọ múlẹ̀ àlẹ́ nìkẹrin bàbá wa ti wá sọ̀rọ̀ kan ṣebí wo báyìí lẹ́nu awo wo ó yẹ kí n tara jọsọ kájọ màpá jọsọ ká sì ra padé síbẹ̀ tí ẹ kọ́ o yóò tún dọ̀ gbé fún ìyàwó rẹ̀ lé ìmọ̀ràn obìnrin ní tẹ̀lé ntí àwọn bàbá wa ni ó ṣe ni ó wà ṣe ọ̀rọ̀ wo là ń ṣe ń dù orí ọ̀rọ̀ ó ṣe ilẹ̀ ó ṣe ilẹ̀ ká fáwọn èèyàn nílẹ̀ kán rè máa sọ lórí ń bẹ̀ kó tán kò tẹ̀sẹ̀ máa ṣe irú ẹ̀ níbi àti wá lọ kó tó kí abá wọn sílẹ̀ a ti mọ̀ pé irú ẹ̀ ní í ṣe la tún fi pè é pé kó já mulẹ̀ a ti jọ mulẹ̀ náà ọ̀hún la tún wá dé lọ́tún fún ọdún bẹ̀rẹ̀ nǹkan nǹkan ayọ̀ nǹkan alákùnkùn lẹ́yìn o wọ́n ti lé ìwọ̀n orí ẹ̀ ní bínú náà ni àyẹ̀ mọ̀ bínú ẹ fọwọ́ nù ọ hmm, ṣeun olórí ọ̀dọ́ ọba mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ níjọ́ àwa ti dé ìlú yìí tá a ti fi ọ́ hàn wá pé olórí ọ̀dọ́ rèé o mo ti gbé ọ yẹ̀wò ńgbà náà báyìí n ò rí kọ̀lọ̀kọ̀lọ̀ kan mú ọ̀rọ̀ ẹ̀ láti gbà náà mi ti nífẹ̀ẹ́ rẹ̀ ẹ ṣe oníkòrídọ̀ ń wò yìí kì í ṣe ẹni tó yẹ kéèmì rẹ̀ ó já hmm. kò tí ẹ yẹ bí ibà ṣòun ló gbọ́ náà lódìlódì hmm. n tó dẹ́wò sàfẹ̀yàn ló lè dẹ́rú ẹ̀ wò uh-huh. ẹni wọn mọ́bìnrin táwọn fàdé lọ pé kó gbà tó sì wò sùsùn tó lémi lótọ́ sí tó sì fàdé mi lọ́tọ́ ní fi ṣayá. <laughs> ọ̀rọ̀ bá rí ìjà ọ̀tọ̀ tẹ̀yìn méjèèjì. ńgbà ó ti sọ̀n ó ti tán nù. ẹ ó ti tán. Ah, èmi náà dọ́dọ̀ rẹ. mo dúpẹ́ ojúpẹ́ kọ́ọ̀nì tẹ́ kọ́ọ̀nì tí kọ́ọ̀nì bò jẹ́ ìgbàṣẹ irú ìtẹ́. ẹ ṣeun o mo dúpẹ́ o ẹ jẹ́ kí n gbóúnjẹ yín wá ah. ẹ dúró ẹ jẹun. ẹ mọ ṣe yọrin. jẹ́ ó wà nǹkan fún wa máa gbà púpọ̀. ẹ ṣeun o mo dúpẹ́ o. ọ̀sẹ̀ o ọ̀sẹ̀ ẹ̀ wá oúnjẹ yín kọ́ ṣé kí n gbé wá báyìí. ah rèé gbé wá gbogbo ẹni tán náà mẹ́rin tí wọ́n ni wọ́n á rí kíkọ́ ọtí mo kó àdúró tì elédùnwá ó dúró tì ó àwọn tó nílẹ̀ ó dúró tì ó gbọ́ mi ìgbẹ́ kẹ́ni fọwọ́ ti lé ìwà láàmú ní fọwọ́ ti kàná àwọn ayé ọba mi gbé òyà lórí ọtí mo dúró. ẹ jẹ́ gbọ́dọ̀ ẹni wá. mi kọ́ aláṣejù ní ọ̀fà ayọ̀ kẹ̀kẹ́ bàbá olórí àwọn ọ̀dọ́ rẹ̀ kẹ̀kẹ́ ẹ̀yin náà mò ń wá bó àbí ẹ fẹ́ jáde. ọ̀rìn báwọn ẹ̀yin náà mú wá bọ̀ ṣé ká wọlé ká lè sọ ní ìmọ̀ ọ̀rọ̀ lórí ìjẹyìn àti àròyìn àti tẹ̀m̀bẹ̀lẹ̀kùn torí rẹ̀ mi wá kódà ilé àrò ni mo ti ń bọ̀ mo sì jẹ́ kó yé pé ẹni tí ó bá jẹ́ olórí làápọ̀ láàfún ibi tẹ́ ìdá bá mọ̀ pé wọ́n fi ń wo báyìí àyè ẹnìkejì fi tẹ̀lé hmm. kó fi ọ̀wọ̀ fún yín ẹ mú bínú sí i. ọsọ bẹ́ẹ̀ fún mo jẹ́ kó yé ó sì gbà. Hmm. olórí ọ̀dọ̀ bàbá ah! tí ẹ̀jẹ̀ ń jà wò kó rí jà rí ìjàwẹ̀ ẹ mọ̀ pé má jà ẹ mọ̀ jà ẹ mọ̀ jà àbá ẹ mọ̀ jà. torí látijọ́ tí ẹ ti wọ ní ìlú ìwà ni kábíyèsí ti nífẹ̀ẹ́ yín àwa àdẹ́gán ànífẹ̀ẹ́ yín hmm. nígbà tẹ ti dẹ́ náà ni eku ti ń ké bí eku lẹ́yẹ ti ń ké bí ẹyẹ. bẹ́ẹ̀ bá wá bínú nǹkan ó bàjẹ́ eh. yóò kó bára lé yóò sì kó bára. agáre olórí ọ̀dọ́. bó o sì ti sọ o sì ti tà sórí àti àrọ̀ ni ó.

ìpàkọ́ ìnípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní rí tẹni. Ah, ah, mo mà rí ọ arọ ni ń oh. bò ń bò àwọn láàdọ̀ òdì tẹ̀m̀bẹ̀lẹ̀kùn mórí. lọ́ba ń sọ bí olóko yìí ti ń gbìmọ̀ àti ṣíálẹ̀sẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ wípé etí ọba ń lé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. téèyàn bá wá ní káwọn pẹ̀lú àràn yọ ìjó òní dùn. tá a bá sì tún ní amáwo ti pẹ̀lá ìjú ọba jẹ́ tá a bá wá ní káwòrán o lè ṣe é ṣe kó ṣe á lè ṣe ṣùgbọ́n mi ò lákọ lèmi wà bí ìbọn gbogbo bá gba wájú máa fojú kó gbogbo bá gbẹ̀yìn máa fẹ̀yìn lọ ìní wọn fi ń pè mí lé rúnrúngò tó dúró ti kànra ti kànra aláàánú èèyàn tí fi mọ́jèlé rò fọ́. ọ ṣeun rábà mi mo dúró gbandi èmi àrọ̀lẹ́rógún mọ́sìtì. ọ̀rọ̀ kọ̀jí bẹ̀ kọ̀tí kọ̀rẹ́ lónú ọdẹ olùkọjọ mọ́ sọ́kùn yẹn lẹ́nu olú àdúgbò àrí ṣùgbọ́n ọ̀rọ̀ a yà dá bẹ́ẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ní. ọ̀rọ̀ kò tó gbẹ̀mí lé o. ọmọ nígbà tó wà lọ́wọ́ rẹ̀ ìwà àríkèrèkè tó wà lọ́wọ́ rẹ̀ ọmọ. kì kò ń bẹ̀ wa mọ̀ oníkòyí wa. ìwà ẹ̀ ń wù pẹ̀lú wa ọ̀kan náà lájọ jẹ́ tí ìbá ṣe pé yọ nǹkan kan tó wà lọ́rọ̀ èmi kan ti ní mo fẹ́ wá bọ̀ káàlọ̀ ọba kayanjú ti ń bẹ láàrin ara wa ọwọ́ àgbàgbé pa àwọn ọlẹ̀ àbọ̀gbàgbé pa àgbàgbé ta ló mọ̀ bí ẹ̀ ta ẹni bá ti dalẹ̀ yóò balẹ̀ lọ ni jẹun rẹ̀ ni. Hmm. ìran náà bò kó wọn ọba bò pé ṣe ní ṣe wọn bí ẹkún bí ẹkún bí ìmọ̀ràn bí ìmọ̀ràn bí èèyàn bá sì tèrán náà bò yọmọ rí pọ̀n ìyàwó rẹ̀ ńkọ́. ó wà ní ilé ó wà ní òkè ní ṣe méjì ẹ. ẹ jẹ́ àlejò. ìyá àmà ẹ̀ sọ̀rọ̀ yàrá. Aroni. Rọ́bọ̀n mi, ká dúró ń ń ká sọ̀rọ̀ wa, ọ̀ ní àmọ́ bọ̀ ní ìdí gita irú ọ̀rọ̀ wo gan lọ̀rọ̀ ń tó le tó bẹ́ẹ̀. ẹ ẹ lè wá kára jẹ tẹ bá mi o torí digbí lèmi wà bẹ́ẹ̀ bá ṣe pé nítorí pé ẹ ti múlẹ̀ ilẹ̀ wàá fi kára jẹ tẹ bá mi irọ́ mo mọ̀nà tí wọn ó gbà tí wọn ó fi tú múlẹ̀ yín dànù. gbọ́ sọrí ọ̀rọ̀ múlẹ̀ kékeré tiẹ̀ nípa múlẹ̀ tì mm-hmm. bẹ́ẹ̀yàn bá múlẹ̀ wọn a máa rẹ́ múlẹ̀. ọmọ bẹ́ẹ̀. ṣùgbọ́n eyín kò yí ò lè hùwà tí wọ́n ń wù yìí. All right, go. Let's go. ló lọ. ilé ìwọ ìjọba ta ló fún bàbá ta ló ẹ̀yà ló wà lólè. iná. Yeah. the way. ọmọ sọ́ńkọ́. olólùkọ yìí ọ̀jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe olúkọ yìí lò. Ah! ló dé yìí wọ̀. ni wọ́n jà. mo wà lẹ́yìn ẹbí pé. ìwọ lóko yìí ọmọ àgbà tí ì rí kúsà ọmọ ogun lásán ọmọ olè lóru olóko ní ojú láǹfọ̀fọ̀ òrùn náà máa jà tẹ̀sán. ẹ lè dáko báwọn yìí ká ẹ má fi olè bí ẹ̀kọ́. ìyá mi mo ní ẹ má fi tó lè kún mọ́ àjálè mọ́. ẹ iṣẹ́ olè ó kọ yín lọ́lọ́ bẹ́ẹ̀. ọ̀dà ẹ̀kọ́ àgbà ẹ ìyá mi bọ́ọ̀lù ni ó ti rí o. Ah olùkọ́yì òní àdáni. àṣẹ. olùkọ́yì. mo jẹ́ yín. ọ̀tẹ̀rì. olùkọ́yì má jà o má jà o tá ọ̀ bá ti jà n kò rẹ̀ ọ̀parun láéláé. ọ̀tẹ̀ kí n sì má jà. ẹ ṣe ìyá. má jà o bẹ́ẹ̀ bá ti orúkọ rẹ kò ní í parí. àgbọ̀n rọrùn ọkọ àgbà. ọdún pọ̀ ìyá ọmọ àgbà tí ò rí kú sá. ẹ ṣe mọ̀ dúpẹ́. ọmọ ogun lọ́sàn-án ọmọ olè lóru. olóko ní ojú láǹfọ̀fọ̀ òròlú ọmọ àjà fẹ́sùn. ẹ kúkú lè dáko báwọn ilé ẹ̀mọ́ fò lè gbé ẹ̀kọ́ ní fún adé ọmọ alẹ́kọ̀ọ́ ní ají láǹfọ̀fọ̀. abọ́lóye àròkù kábíyèsí ní kí n sọ fún yín pé wọ́n ti ń bọ̀ ó jèrè. ọ̀nà ló mọ̀ jẹ́ o. kábíyèsí kábíyèsí ọmọ àjàgà kábíyèsí ọ̀dọ̀ ọ̀dà mi. adúpẹ́ ṣé kò sí láburú. bàbá àhesọ ọ̀rọ̀ kan mọ gbọ́nú ilé lọ́mọ̀lé jáde. kí ni táwọn. n kò lẹ ti gbúrò ọmọ yín kúlúwẹ́ tẹ fà fún oníkò ìkó ìṣèyàwó ń jọ sí kan yìí. a n ò rí ṣùgbọ́n òǹgbò rẹ àlàáfíà lọ wà. àlàáfíà kọ wa bẹ́ẹ̀ ni sẹ́rí arákùnrin yìí tẹ̀m̀bẹ̀lẹ̀ fún un hmm. ara àwọn jagunjagun wa ni olówó fi ń tómi létí lónìí wípé oníkulúwẹ́ ti kú ọlárọ̀nà tí a ń kó ló fi dán gbòòwò kódà wọn ló jóná mọ́lé ni. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. túmọ̀ ilé ọkùnrin yìí. kí n má gbọ́dọ̀ mọ́ ilé nu bí a ti wí ngẹ́lẹ́ ni èlé wa kojú yìí ni mi lọ sí ọ̀dọ̀ tiẹ̀ lórí ìjà pẹ́sẹ́pẹ́sẹ́ tó ti ṣẹlẹ̀ láàrin àwa bíi mélòó kan tí eh, ìdánsẹ̀lẹ̀ ni wọ́n fi ọmọ tó gbèrò sí. Ah sẹ́gbà wọn débi tó jóná sí gan ògèdè yín ló kù. ẹ̀ẹ́dẹ̀gbọ́ sọ fún oníkòyí pé mo ní àtòun àtọmọ mi kúlúwẹ́ kí wọ́n wá kí mi. kábíyèsí ọ̀tún ó wọ̀ bọ́ dáwé ni pé kúlúwẹ́ ti kú àwọn ti gbóná mẹ́lẹ́. wọ́n bóòlù àti àjíṣẹ́ wí. bóòlù ẹ àti sọ sọmọ pé àìdá lè gbẹ̀sán òròmọdé ẹládò kó sáà ti máa jẹ lẹ́yìn ìyá rẹ̀ ní bàbá wù. ní wàá padà lọ jíṣẹ́ fún un pé wọ́n ní kọ́ wá o ìlú wò dé. mo ti jíṣẹ́ fún mi náà ló jíṣẹ́ fún ní kò ní. ṣé mi sì jíṣẹ́ fún un sẹ́yìn ìjọba èké ni. ìlọ́gbàlagbà lẹ́yìn. ìgbà ṣe yí pé ẹ̀rọ sọyà wọn fún yín ẹ máa rí ìdánwò olóyè àgbàdo olóyè kọkọ bọdọ ní ọgbẹ ọgbẹ mọ mọ kàí fojú dẹ́yìn ṣe lọ wọn á máa padà lọ sọ̀rọ̀ pé nǹkan ní kan tó ẹlẹ́dẹ̀ pa àjẹ àtọ̀ ilé ní àrọ́ ìdá láti èmi ẹ̀kọ́. olóyè onígbòyí. kàmẹ́rẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀fọ́ abẹ́rẹ́ ẹ̀kú náírà ẹ sì kú rògbòdìyàn ti wí yóò kúkú dẹ. ọlọ́run mọ̀ wọn sàánú wa ń bí awuyewuye ẹ gbọ́n kankan ni. ó bí kí ni. Ah, <laughs> gbogbo dògbé náà ti fọ́ ẹ rí i pé ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tọkàn lòun ó de jù ọ̀kan lòun á máa nọ̀yán ń ba. Ah, tóyìn tó ní a máa rọ́bà mi pé wọ́n máa bu yálé wa wọ́n máa fún àmà jẹ ìyó rọ́bà mi. ẹ̀tẹ̀ yìí gíga tẹ fún ìyàwó ó ní ìwọ́n dọ̀ ká lójú ọ̀nà òun dèrè ọ̀rọ̀ ni wọ́n á kàwé wọ́ wọ́n wá lẹ́yìn lẹ́sà sí ẹ̀tẹ̀ fún lóbìnrin wípé kí ló jó lé wọn kó jó ọmọbìnrin tẹ́ ẹ fọpa. kuluwẹ kuluwẹ kuluwẹ jóná lé. o jóná lọ ni wọn lè yin lè sàṣì. wọn lé mi mọ sàṣì wọn. bẹ́ẹ̀ tó fi jóná lé. wọn ò tún wá fi mọ léyìn wọn ní lórí ilẹ̀ tẹ́ ẹ pé wọn wọn ní kẹ́ ẹ máa múra àwọn lẹ àtọ̀sán ni àtòrú ni wọn ní kẹ́ ẹ tura lẹ́gbà kankan pẹ̀lú àwọn. fáwọn àwọn abébí jà. ẹ olùkọ́ èyí ò ọlọ́run kó pọ̀ o kábíyèsí lọ́rọ́ sí pé yèmí pé kí n wá mi tẹ̀sí bí ọ̀rọ̀ nǹkan kan wọ́n bá sọ ni wọ́n ní èmi ń kọ́ o wọ́n ní kúlúwẹ́ kẹ́ ẹ máa mú bọ̀ wá sọ́dọ̀ àwọn àwọn fẹ́ rí. kábíyèsí ránṣẹ́ sí. bẹ́ẹ̀ bá ṣe adógún ara yín bí ẹ ṣe wá gbòòyè yìí dé. irú ọgbọ́n akéde irú ọgbọ́n akéde kábíyèsí ránṣẹ́ pé ọ. ránṣẹ́ pé mi. àrọ́bọmi àti àrọ̀ni tó láwọn fẹ́ mi jà. wọ́n múra yín o. wọ́n múra èmi oníkùnrin. wọ́n múra yín o tẹ́ńbẹ́lẹ́kún. èyí rẹ̀ màmí lọ sí ayé tàkánìsì. tẹ́ńbẹ́lẹ́kún wọ́dà àrèlé èsì múrò pé ń tẹ́ báyìí. wàgùn wàgùn mo ní ẹmọ wẹ lógún. ẹ oníkò yìí. bàbá lápò dẹ lọ́fà bàbá. ẹ mọ̀ pé mi ìjọba wà sọ. àní o máa lọ lé. àní ẹ̀sà mo sọ pé mi mo sọ fún yín. ẹni bàjí torí ẹ lọ́ta wẹ́rẹ́ dán méjì mọ́ ojú mo ní ẹmọ wẹ lógún òkúta rọ́bà tí ò bá kú wọ́n bá dojú alẹ́ àmọ́ torí wọ́wọ́ bí iṣu ní ìbálòpẹ́ mọ́ ìgbìmọ̀. wọ́n bá torí òbí nípa alẹ́ pa káàró ìjẹ̀bọ̀ lọ́la. wọ́n bá torí òbí nípa alẹ́ pa káàró ìjẹ̀bọ̀ lọ́la. wọ́n bá torí òbí nípa alẹ́ pa káàró ìjẹ̀bọ̀ lọ́la nítorí nípa alẹ́ ẹ̀fá káwọn òògùn lọ́la. orin ọ̀sẹ̀ àtògùn mọ̀ ń gbọ́ yìí. nípa alẹ́ ẹ̀fá. wọ́n wí bẹ́ẹ̀ ó sì fẹ́ rí bẹ́ẹ̀ náà. kí kò burú tèmi náà ti á lẹ̀ ọmọ Yorùbá mọ̀ búrú o ìwà àkà àbòsí rìkítí ọwọ́ wọn ló pin sí bàbá wa rí bẹ́ẹ̀ gbáyìngbáyìn tòkè òkè gbáyìngbáyìn ìgbọ̀kọ́ ní dáadáa wọ́n mọ́kè ìdìtẹ̀ òkè ò jẹ́ òkè gbáyìngbáyìn bàbá wa kò ní kò ìgbà ni ẹ̀ka bàbá wa kò mú lọ́dà ọ̀rọ̀ ìlú. ẹ̀wọ̀nlẹ́ o tẹ́ ẹ bá àbẹ̀ kù èmi àti ọkọ mi lẹ̀ ń bọ̀ àbánulẹ̀lẹ̀ kó gùgùn lé kàkà báyìí. èyí ti kọjá àyè yìí òròmọdìẹ rí ọmọ àwòdì ìyẹ́ ẹ̀ lọ́mọ sá ọkọ rẹ lọ́mọ báwa ti jẹ́ wọ́n ní ọkọ ọkọ rẹ jáde. ọkọ àwọn ta ni bí gbogbo yín ṣe tó yẹ tó kàn níwájú wa ló fi jẹ́ pé arúgbó pé lọ́kọ̀tà àkọ́tùká ọ̀nà ìbàlàjà kálẹ̀ ló kọ oorun ayíkọ̀ká kò tí káwọn ọ̀nà kò lọ́kọ̀tà ń pa láǹtakò níjú àkérédù kan bá ti ọjọ́ náà ní fojú pa ó yá oorun lójú yín. Hmm. oorun yóò bá fún àbábá gbogbo yìí. yanni mọ́jà fi mọ́jà fi mọ́ bínú akógbó ah! ọkọ akógbó àdá ọ̀kankan tó kògùn lójú hmm. mo ti rí ọ mo ti rí ọ wọn ni wọn bẹ lọ́wọ́ ẹ ah, irọ́ òtúnṣẹ́ jẹ́ o òtúnṣẹ́ jẹ́ o. irọ́ irọ́ èèwọ̀ irọ́ àwọn ọmọdé. Hmm? ẹgí ẹgí ọmọ pé àìsájú ọlọ́gbẹ́ àìtọ́ máa rọ̀ nìgìnìgbà lókè tilétilé kẹ̀yìn tí ilé ọjọ́ tilẹ̀kùn tilẹ̀kùn méjì tilẹ̀kùn ọjà ẹnìkan ìdílẹ̀ mọ́jọ́kọ́jọ́ mọ́wù asáyé kiri lóko dákùnrin ìyá mi sùn gbà ọ̀bọ mi ojú àkéré ju fọ́ọ̀rẹ́ bá wọ tàgò náà ni ó kẹlẹ̀ pa ó kẹlẹ̀ pa lónìí ń gbà. irọ́ ni lọ́sàkì náà ni. mi ì rìn tí ìròpọ̀ mi tó ń bá sọ̀rọ̀ ọ̀ọ́mẹ́ ni ò ń bá sọ̀rọ̀ èmi ni èmi ẹ̀gí àyà Oníkòyí mò ń tẹnu mọ́ fún yín èmi ni obìnrin kan ṣoṣo tó dípò ọ̀pìn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo mọ̀ pé mo ṣiṣẹ́ ṣiṣẹ́ kí n tó di akọni mo jìyà jìyà kí n tó di ọlọ́rọ̀ mo jẹ ọ̀pọ̀tọ́ ìpọ́tọ́ ìyà kí n tó dé Ise oògùn tí jẹ wéré ń jẹjẹ ṣe bẹ́ẹ̀ sòdò ìṣe a ṣe jẹ sòdò ẹnìkan ṣe wéré ń jẹjẹ adébáfọ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ mi abidẹ wọ́rọ́kọ́ òsì mi abamọ̀ ò ní fẹnu kéyìn ọmọ lákọ ọmọ wà bí ìbọn ọyẹ ẹgbẹ lẹ́yìn. ó tán yìí. ó yé mi báyìí n ò mọ̀ n ò mọ̀ pé ìjà tinútinú lẹ wá jà ìjà àtọ̀rẹ́ mo pè é ẹ wá dúró dè wá à ń bọ̀ ẹ dúró ẹ ti gbọ́. fọkàn rẹ balẹ̀ má bínú torí àjẹ táwọn ọ̀nà ni ó ti ṣe díẹ̀díẹ̀. Hmm. má gbàgbé ọ̀rọ̀ àná má gbàgbé ìkìlọ̀ má gbàgbé ọ̀rọ̀ àgbà ṣùgbọ́n má ṣe gbàgbé àfihàn. olùkọ́yì má jà o má jà o. Hmm tá a bá ti gbà nǹkan rẹ ò parun láéláé. ọ̀tẹ̀ hmm. kí n sì mọ jà hmm. ẹ ṣe ìyá gbẹjà. ọmọ àlùkèlè ẹ̀kọ́ àyè ká ká ká. ọmọ ìlú ọmọ ìlú gan. oníkọ̀ yìí ọ̀ oníkọ̀ yìí. Oníkòyí. Ah. ẹ wo àròjọ́ ń solókun ilẹ̀ sùn lọ. ìwọ ìwọ ìwọ ọyá ẹ wọlé. Ah, bàbá èmi nìkan yá mi bì ọmọ ẹkẹrẹ ni mí. àbẹ̀wò wèrè ni wọ́n ní ẹ wọlé. mo ní ọ̀pá yẹn. mo ní ọ̀pá yẹn. 選ばぬラテール。 gbẹ́dù pè wọ́n jáde fún mi. ilé ìbò. àìpẹ́ kó wà lé. dàmdú. èmi ń sàpàlẹ̀ wá láyé òsè. ẹ méjì wọlé wẹ̀ bóde lẹ́nu òsè. tóbi mo tẹ́ ń jíjẹ́ fún yín káàkiri tí mo jíjẹ́ lọ́tún tí mo jíjẹ́ lọ́tún tí mo kú mo ti ẹ ń fara mi ṣe bẹ́ẹ̀ gbóná tí mo bá ti gbúrò mọ́ ètò mo gbọ́ tó bẹ̀rẹ̀ yín mi ò lè sọ ẹjọ ẹkùn yín. ẹrù tí ẹ ẹni ń tèmi akẹkẹ tí yàn ká akẹkẹ tí yàn ká ọkùnrin bí akọkọ pẹ yòrò mọdì òní dára títí ọmọ nìyọrọ ẹ pè mí kó ní ìgbésí èkó lẹ. kọ́ lábẹ́rin lábẹ́ ẹ̀rú. ṣé a ti rí mú. ó dà. àtọkọ rẹ̀ wàá múra kó lé o wàá múra kó lé agbáńlé àtàgbò kó fẹ́ pàdé ìjànú ọkọ mi èé ti ṣe ebo oníkòyí ní ọmọ ẹrù ọfà oníkòyí máa di pele mọ lójú ogun ṣé bí wọ́n ní ọba pa ààrẹ ìjọba lẹ́yìn iwájú lẹ̀ fi ìjọba lé yín nítorí pé oníkòyí tó bá jọba lẹ́yìn òjò ló ṣe. èyí tí a rí ọ̀pá bọ̀ kò ṣe ìyàwó wọn àrùn ah, àgbà mọ tẹ̀lé yìí. mo bẹ̀rù àgbà ni ìyá àgbà ló ní mọ́jà ẹni tó bá sì ní tẹnu àgbà rùn káàárà ọ̀run ní yà. ọmọ pé èsì ẹran yìí rọ ọmọ. ọmọ pé èsì ẹran yìí rọ. kóòlù ẹ̀yẹ ìmàgbá yìí di gògé ti rékọjá ewé ẹ̀jọ̀ra yín ló kù ẹ̀gbọ́n kúkú òjò ẹ̀ dá mi inú agbádá nù ọwọ́ tẹ̀yìn o ẹ̀ ń wò mí ràn ni ẹ̀ dá tẹ̀lé àfọ̀n. ikú ẹlẹ́ bí tìké bá sùn àyà ara rẹ̀ ní fi kọ́ bí jàpá bá sùn àyà ara rẹ̀ ní fi kọ́ ọjọ́ ẹjọ́ tó lọ fún ẹjọ́ wọn bọ̀ ìrìnkú rẹ̀ níwẹ̀rẹ̀ ẹ̀rì wẹ̀jà ọ̀rọ̀ tí wọ́n bá ìlú ògùn tó tọ́ fífún ní màrún ọyẹ ọmọ wa kọ́ lọ. ibà ibà rẹ̀ ní alágbàdo ibà kò ní dàbí yàrá yá àyà yín kò ní yẹ yín ní kọ̀ọ̀kan ẹ̀yin ó lò sí ọlọ́tẹ̀ èèyàn tó ń bàyà yín kọ̀ọ̀kan. Ah! ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ sì dalẹ̀ dájúdájú tẹ̀m̀pẹ̀lẹ̀kún tó dalẹ̀ ọ balẹ̀ lọ ni o ẹnìkan ṣerú ẹ̀ kó mú jẹ. èmi mo dàrẹ wọn mo forí owó ara gbára wọn oníkòyí sí bọ́ọ̀ ń pẹ́ lójú ara wọn o àbí ajẹmọ́bì ayú tí ìfúnni lóko abẹ́ ọ̀gbẹ́rù kí ni yóò wù mẹ́ ọwọ́ alẹ́ mi o inú yèpè lọ́tọ́ sí mi kémi ọ lọ máa dáko nínú yìí gbé nígbà mo sì di àrẹ ara wọn rú ni sọ́sẹ́ mọ́ ń gbẹ́ni orí ẹ̀ pẹ̀sẹ̀mọ̀ pẹ̀sẹ̀ náà yóò ti kú dànù ní èdè àwòdì òkè tásà àṣàgàgà èmi lájọ sèmùlẹ̀ lájọ fi gbákan náà mú mi lójúfẹ̀ kémi má dà yín kẹ́yìn má dà mí bàbá wa jẹ́ bẹ́ẹ̀ ni èmi lọ fún yín fúngbà díẹ̀ náà o. oníkọ̀ yìí o oníkọ̀ yìí o ọmọ agbóbalẹ̀ igbó ọmọ àjọrí ni nílà bàbá ẹ̀yìn àkàlà balẹ̀ wọ́n á jẹ́ dán. tàtàrí orí àpàjọ rẹ ọba lọ́wọ́ fún akọni ọmọ olúbọ sáàkì mọ́kùnrin fáwọn ọkùnrin níyàn mú lọ́tẹ̀. irọ́ ìrọ̀ irọ́ ni bàbá ẹ̀yìn kù ní ọ̀wọ́lé mọ́. ó ti tún ọbàpàràpọ̀ tó tó lọ ká tó bá gbàgbé ẹranko. ọmọ ṣe o ọmọ àgbà ọ̀tẹ̀ o bàbá wa rí bẹ́ẹ̀ èmi náà múra tán sọ́ọ̀bọ̀n mi ayé amọ̀ sí dalẹ̀ mọ̀ nù. ẹ̀ńtọ́ bá sì dalẹ̀ ó di dandan kọ́ balẹ̀ lọ. àwọn ò ní balẹ̀ lọ ń tiyà. Hmm. ẹ wo bí ìmùlẹ̀ bó ní kò ìdé o ẹ wo ohun ìmùlẹ̀ so ní kò ìdà ẹ̀ṣọ́ ìkòyí ò finú wénú jẹ́wọ́ látòní lọ ìran ìkòyí ẹ ò gbọ́dọ̀ jẹ̀gà ọmọ bíbí ìkòyí ẹ ò gbọ́dọ̀ jòkè.